إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فالحمد لله الذي جعل شهر رمضان فرصة ذهبية لكبر منه سبحانه جعل رأي الطاعات وجعله مزمارا لخلقه يستبقون في بطاعاته إلى مرضاته فسبق قوم ففازوا وتخلف الآخرون فخابوا فالعجب لم يعد الضاحك في اليوم الذي يكون فيه المحسنون ويقصر فيه المسلمون يقول الله سبحانه وتعالى كتب عليكم الصيام كما كتب على الذين من قبل لعلكم تتقون ولهذا نرى أن الهدف الوحيد في كتابة رمضان علينا هو السعي إليه شكر الله سبحانه وتعالى قال صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا ذكر له ما قدر من ذنبه وما تأخر أردت ولم وضع إلا وضع كذلك لمن كفرنا محمد صلى الله عليه وآله وسلم في الملأ الأعلى عند الملائكة مما يكبر هذا الملائكة غير ربنا محمد أتقوا طلاب بضاعة على الصحابة في بضاعة سابقة وضع أصحاب أتقوا مباركة لنا أن محمد صلى الله عليه وسلم في تكبر القيامة آمين أربع سهران وضع tọ́jọ́ pé oṣù rọ̀rọ̀rì ó ṣe ní oṣù tọ́jọ́ pé ó jẹ́ kìkìdá àlàfo tẹ́tọ́ ojú bá lè pè ní bòdì lọ ní ìrírí ìlú ilé ní. wọ́n ń jẹ́ àǹfààní ńláńlá fún ìsúnmọ́ ọlọ́run ọba ọba àlùkò ọlá pẹ̀lú àwọn onírà ara ìjọsìn. bákan náà ọba àlùkò ọlá ó tún ṣe oṣù rọ̀mọ́rọ̀ yìí ó ṣe ní pápá ìṣeré jẹ́ ìpínlẹ̀ pápá ìdíje jẹ́ ìlú ìdíje tó fún gbogbo àwọn tó ń jẹ́ ẹrú rẹ̀ láti lè máa ṣe alápáǹtètè lọ síbi ọlọ́run ọba subhanahu wa ala. lọ sí bákan náà lọ ọlọ́run ọba àwọn kan náà wọ́n wá wọ́n bẹ̀rẹ̀ sí látara bẹ́ẹ̀ ọlọ́wọ́ balùwẹ̀ ọlá ó fi wọ́n ṣe pẹ̀lú yàrá rẹ̀ tó tọ́ àti ìgbìyànjú wọn tipa tí òbọ̀ ní ọmọ tó bá tipa ìyá rẹ̀ máa ń gbé látara eléyìí ọ̀bẹ àgùn wọn wá jẹ́ èyí wọ́n jẹ́ èyí látara pé wọ́n ti kíni wọ́n ti sálá pa nítòsí wọ́n tàbára bẹ́ẹ̀ wọ́n jẹ́ tó kòkó lẹ́yìn ọ̀rọ̀ àfáwà ìhàtà ìbáṣepọ̀ ìgbẹ́lẹ̀ ìgbà ọ̀tà ààrẹ ìgbà ọ̀wà ẹ̀kọ́ náà ọ̀bà àwọn máa ń pẹ́ irú ẹ̀mà òun náà ní kọ́lá wípé èèyàn máa ṣeré èèyàn máa rẹ́rìn-ín ní àsìkò pé àwọn ènìyàn àwọn ṣe ire àsìkò àwọn ènìyàn ṣe ire ni èèyàn ń ṣe ibi kàyọ́yọ́ tó ìyẹn wá ńlá ní àwẹ̀ ìjọ máa ń dẹ́kọ̀ òun ìyẹn mẹ́lẹ́kọ̀ ìjọ ọlọ́wọ́ bá ní ẹgbẹ́ ìsinmi ìyẹn ń jọ̀sán lọ́dọ́ náà ìyẹn tó ń kí ìyẹn ká ń po obìnrin fún yàrá ẹ̀hẹ́ gbogbo àwọn tó wọ̀nyí a kò mọ ní pẹ́lẹ́ kó báyá nú àwọn àtúntò táwọn yẹn ń ṣe ń lé yìí tó òun ti tẹ̀ òun bẹ̀rẹ̀ sí ti ilé ibi òun wọlé fi lòun wá wọlé bákan náà wọ̀nyá tó wọ́n fún ìmọ̀kèlè gbogbo àwọn ẹ̀kọ́ wọn jẹ́ àwọn onígbàjẹ́ táwọn ìṣègùn sáńsìkò ń bẹ̀ tó àwọn ẹ̀ pé ní ọmọdọ́n ọlọ́mọ ìkẹ́ọ́lá ó gbé kalẹ̀ fún wa ní àánú ni látara ó ti ti ṣe gàgá kan tó gbé àyà wọn lè wúmọ́ tó tó tó bá wáyé ọlọ́ọ̀bá náà àrùkọ́lọ́ ni kutiba alaykum as-siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ọlọ́ni kutiba alaykum as-siyam ní pé a ṣe àwẹ̀ ọ̀ àwọn ọmọdọ́n a ṣe ní ọ̀rọ̀ àyẹ̀fọ́ kama kutiba ala alladhina min qablikum nítorí pé a ti ṣe àwọn yẹn ní ọ̀ranyàn fún àwọn kan tí wọ́n wá síwájú yìí yóò atúlọ̀ ọ̀yàn fún yín gbogbo atúlọ̀ ọ̀yàn fáwọn kan wá síwájú yìí ọlọ́run ní alákùnrin tó ti àkóyò nítorí pé o afẹ́kẹ́ jẹ́ ni tí ó pa ìyàwó ọlọ́run nípa ala. wọ́n á ní kó kí ni ìdí pàtàkì tí ọlọ́run wà ní kọ́lá tó fi fẹ́ ká gbà rẹ̀ tó fi sọ àwẹ̀ ní ọmọ ẹ̀mí wọlé tabawo a rí i pé adéṣe pé ọlọ́run bàbá ìṣọ́lá ọ fẹ́ kí a mú gàgá pẹ̀lú àwẹ̀ kí a fi àwẹ̀ àwẹ̀ wa ká gbà fún ká fi ṣe gàgá tàbí yíra wa ká tí àwọn ọlọ́run ọba tí wọ́n ń bẹ látara gàgá yìí wọ́n á máa jẹ fún wa ọlọ́run ọba bàbá ìṣọ́lá ń sọ fún wa nínú àyà mi lọ́dọ̀ àhálì wọ́ọ̀lù àyà 120 lọ́ni wà ẹn tọ́sídìrú wọ̀tẹ̀tọ́kù láyẹ̀dúnkùn kéèdùhùn ṣeyan ọlọ́run tẹ́wà fi lè jẹ́ tó ṣe sùúrù ẹ̀rù àkọ́kọ́ pé wà ẹn tọ́sídìrú tẹ́ bá ní mọ́ àmúmára tẹ́ ní sùúrù wọ̀tẹ̀tọ́kù tẹ́ páyà wọ́n ọba láyẹ̀dúnkùn kéèdùhùn ṣeyan ọlọ́run gbogbo àwọn aburú wọn ò ní sígbìn ní kàn yín ó ní kótó máa ń wá kí ọlọ́run wá kí ọlá kó ṣe kí ni kó máa dáàbò bò yàn kó máa fi sọ̀rọ̀ rẹ̀ sọ́yàn kí àwọn wá mẹ́dàbí kàláyé ó ní pẹ́ẹ́dé ó ti rí mẹ́kàdárí kan òun náà ní kéèyàn padà sígbìn ìtàn pé ní ìbẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run ọba yìí ni ọlọ́run ọlọ́run sígbìn ọlọ́run nítorí rẹ̀ ló fi ṣe àwẹ̀ ní ọ̀rọ̀ àyàfọ́wà ọlọ́run ilẹ̀ alẹ́kùn tẹ̀tẹ̀kùn ó ní pẹ́ẹ́dé wọ́n ti ń wá ìsọ́ tó ń wá ìsọ́ mẹ́dàbí kan tó ń tọ́lọ̀ fọmọ lọ ó ní tó wá ti kí ni wọ́n ti dìmọ́ bẹ̀rẹ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ti kí ni yóò máa jẹ ní ìgbòho bákan náà tó wò ẹ̀rù mi fọmọ yẹn ń dààmú sí ráyé tí wọ́n pé lọ́mọ yẹn ń dààmú sí kóta yóò nà báyọ nínú tẹ̀mí rẹ̀ kó kí mọ̀ tẹ̀ kí n tẹ̀ kóla kí n kóla kí n lalúyọ́ ẹ̀kọ́ kí ni ó wà nínú bẹ́ẹ̀ pé ń da ẹ̀rọ ìsúná ọ̀bọ̀ ìgbẹ́lá ó ní ẹ̀yìn láti páyọ̀ wọn náà bá o ó lówó sì kíni so ó tún ní ọ̀nà àbáyọ ó ní pọ́lọ́ ọba ìgbẹ́lá ó ní ẹgbàwẹ̀ kábàlẹ̀ mọ́síkúrò kábàlẹ̀ máa kábàlẹ̀ wọ́ ọ̀nà way out fún yín ọ̀nà àbáyọ fún yín gbogbo tí ń pa yín láyà nì bákan tó ní pé ẹgbọ́n tó ní ẹgbàwẹ̀ ẹgbàwẹ̀ kábàlẹ̀ tó kí ní o kábàlẹ̀ máa fi ìsọ́sọ́ kábàlẹ̀ máa kó yín lọ́wọ́ àwọ̀ ọ̀tá yín

kìkìkìkì kí wọ́n ti lẹ̀ fún ilé kókó ìnira òsì tí ń bá ní fẹ́ra rẹ̀ tó fún ìsí ìsí kọ́ ní olùpọ̀ ní dára fi rí ní pé ẹ̀yìn ọ̀sẹ̀kí ló ẹ̀sà ti pa ẹ̀jẹ̀ sínú ẹgbà rẹ̀ tó bá ti gbà rẹ̀ mú sínú ẹgbà yóò bí bẹ̀rẹ̀ ọlọ́run sí lára tó bá ti wá bí bẹ̀rẹ̀ ọlọ́run sí lára olùpẹ̀kí ló kí ọmọ jẹ́ sí nínú kùdánù ọwá jẹ́ ìmà nígbà àwọn àmì ẹ̀dẹ́ gbogbo yàtọ̀ tẹ̀ láàrin rárá ẹlòmí náà báyìí kò ní ìpalẹ̀mọ́ kankan fún àwẹ̀ ọ̀gá ìpalẹ̀mọ́ sì ní ìbẹ̀wọ́ ni lẹ́yìn rẹ̀ láàmà á ní jí pé kí o ká mì ní pé á àwẹ̀ yóò mo fẹ́ gbà ń tó ń tọ́ lọ́wọ́ ọba ni mo fẹ́ fi súnmọ́ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala mo fẹ́ fi súnmọ́ ọlọ́wọ́ ọba subhanahu wa gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló jẹ́ kéèyàn lè jòkó pé bóòwò ni wá ní ṣe pílánì ààwẹ̀ mi tó fi ṣe kí ni o tó fi jẹ́ ìṣọ́lọ́ ọba àṣọ́ta àlà tó wà ní Muhammad sallallahu alaihi wasallam ó ní man sama Ramadan imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi wa ma ta'akhkhara àti sallallahu alaihi wasallam ẹni tó wá fi lè ṣe kí ni o tó wá pẹ̀lú pé ó ní ìmáànì ìmáànì pé ó mọ̀mà dájú pé àwẹ̀ yìí yóò òfin ọlọ́run ni so ó sì mọ̀ pé mẹ́rin bá ti gbà lóòótọ́ àtẹ́láwọn sáàbùkọ́ ti kọjá tán ti gbà àbáwọn tọ́lá àwọn táwọn aráàlú bára gbọ́n gbà á so pẹ̀lú ìmáànì ni ọlọ́run sì sí dáadáa fún ọlọ́lápánù sẹ̀mí wọn ah tó bá bẹ́ẹ̀ ẹni tó bá gbà rẹ̀ yẹn bẹ́ẹ̀ tó ìmáànì wá sì sábà ó tún wá fi wá ládá lọ́dọ̀ ọlọ́run ọba fún mo lè fi súnmọ́ mo lè fi béèrè ládá lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ní wọ́n ẹ̀sẹ̀ tó ti tẹ̀síwájú wọ́n ti kéde owó fi ilẹ̀ yìí àti tí wọ́n mú tẹ̀sán iná èyí ò bá wù. tó bá rí bẹ́ ẹwà àwọn sọ́lá kò wá dáfà wa ya ìnáwájú lọ hàn dàní wọ́n ti mọ̀ lọ́ sàálà wọ́n ní àwọn sọ́lá kò wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ní ẹ̀mọ̀ wo kàbílẹ̀ mọ̀ pé àdìsí mìíràn tó bá ti tó bọ́ sí ọwọ́ àfọwà ní ọjọ́ sọ pé mọ̀ nǹkan ọmọ Ramadan ìmáàna wà sábà ẹ̀rú tó bá yẹ pé ọ bá dìde lóhun tó tẹ̀kẹ́ àmọ̀ lẹ́yìn Ramadan àsìkò kìyàmọ̀ lẹ́yìn tó lẹ́lẹ̀ ní ọmọ lọ wo fíìmù sí snapchat sí yóò fi wo gbogbo ẹ̀ yányá ilẹ̀ tún tó ní ọmọ bí tẹ̀lé tó lọ́nà òsì kìlọ̀ ọlọ́run ló ń pàṣẹ méjì fún ẹni bẹ́ẹ̀ lè sì lọ́nà àwọn ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ló ń pàṣẹ méjì fún ẹni bẹ́ẹ̀. tó ń bá wọn tọ́lá kù àwọn máa yí nígbà tí Ramadan ẹ̀ sì dé lórí kí mọ́rọ̀ lápẹ́ tí ó máa yí ìjìdé lóru nígbà tí Ramadan ẹ̀ sì dé tí lọ́nà bá náà bá wá dé gbọ́dọ̀ ẹ̀sẹ̀ ìfọyọ́ فبابا بابا نوجب الحمد لله رحمه الله تعالى وان كان بعض السلف وان وكلمة وسلف من ساجي إذا وفق قيام الليلة ليلة من الليالي وما تصبح كون تكون جاي كون جيلو كلمة لسان ما وجه لا يتمنى الله أصلا تكون جاي وكساجي وان أصبح فينا آيها صائما أوجه أصلا دوما يقول آه أوه في دي بلوز آه أولا بلوز ọ̀tán ọjọ́ àwọn ìgbà fọ́lọ́wọ́n bá sùnkánà tààrà báwọn ẹni ìfọ́dé ṣe yìí tí ọlọ́wọ́n ẹni náà mo ti ṣe lóru wọ́n sì gbàrẹ́ ti jọ náà so bákan wá ní sókèlè wọ́yẹ́ dálú fi yá máa wo ṣùkú wà nílá kò sí tọ́mí ń tẹ́lẹ̀ ìdí pé wọ́n máa

àwọn àwọn sábàbù fún wọn sábàbù jẹ lọ́jọ́ lásán tí èsì fún olè bọ́ yẹn so ó ti máa fi àgbà wẹ òun tó lọ́wọ́ tó kó gẹ́gẹ́ jìlé bẹ̀rù wọn á fi dúpẹ́ fọlọ́wọ́ ọba pé ọlọ́run adúpẹ́ pé àti ìdílé àjẹ alẹ́gbàrẹ́ fọlọ́wọ́ ọba fún ìhàlà so ó fi àwọn dúpẹ́ fọlọ́wọ́ ọba fún ìhàlà káwọn kò ná kí lábẹ́ yìí. wọ́n á rí pé pẹ̀lú eléyìí ó mi pé a ní láti fìtí ẹ̀ máìndì wa yìí tá a fẹ́ ṣe àwọn ìbàdá tó ní káàmù bá fẹ́ sàwọn ìbàdá tó nínú àwọn ìbàdá tó yẹ máa ṣe kò àìká àpò ààrẹ kẹrìnrìn kí ẹ máa lọ gbá àwọn wáàtí tó máa wọ́n tó máa wọ́n kẹ́ńtà ìtìnú òun tó wọ́n lọ́wọ́ náà wáàtí máa ń pọ̀ nù lọ́wọ́ náà a máa wà lórí rédíò gbogbo kí ni ẹgbẹ́ ẹ̀rọ ẹ̀rọ gbọ́ pé pẹ̀lú pé mo fẹ́ fi ṣe ni ohun tó yẹ kí n àbáládà nù tó bá ti ń gbọ́ fóun pé òfin ṣe fàájì ní kọ̀ fàájì náà aládà wà ó ní ń gbádà sàkẹ́ńbẹ́ fàájì náà ló ń tẹ̀lé àbáyé ní kó mo fẹ́ fi bá mo fẹ́ fi súnmọ́ náà ọba eléyìí ló bìnrin kọ̀wọ́rọ̀ jẹ́ gbígbọ́ aláàdà pé nílùú wa wà sí máa ń pẹ̀lú rédíò ọ̀rọ̀ tó pé gbígbọ́ yí o ah mo fẹ́ fi súnmọ́ náà ọba ni eléyìí ló dé kọ́ lọ́wọ́ ọba wá gbà lọ́wọ́ rẹ o èmi náà tẹ́sí káyà ọlọ́wọ́ ọba wọ́n pé kí n gbọ́ wà sí tó jẹ́ sábà nama ẹ̀tọ́kọ́bẹ̀lú wọ́wọ́ mẹ́rin mẹ́tẹ̀kẹ́ ọlọ́wọ́ máa ń gba nítorí wọn bá gba nítorí wọn bá fi sun ìwọ̀n ọlọ́wọ́ so ẹni tó bá jẹ́ ní

àwọn àtẹ́ títí àwọn àtẹ́ fúnlò àtẹ́ àwọ́bì ẹni tíwájú ilé wa àmàmà sí rèé bí àgbégbà tẹ́ bá ń tẹ́kílò tí wọ́n jíjì lára rẹ̀ bóyá tí wọ́n dúró wá kí wọ́n bẹ́ẹ̀ jù sílò kó mọ́ jẹ́wọ́ àwọn yìí bọ́n bá kẹ́yìn àwọn ìbálẹ̀ tó bẹ́ẹ̀ tó kọrin tó wá jẹun bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ tó lè bá àwẹ̀ aládà lásán pé tó o pé tó tó mo fẹ́ sínú ni lálẹ́ kọ́ mọ̀ pé ní tí mo rẹ́ lè bọ́ lọ́ọ̀ kẹ́mi tó mo sínú pé kọ́ mọ̀ ah, ọlọ́run dá ti ìbẹ̀rẹ̀ mi tó ẹ̀yẹ́ wá jẹun ó yẹ kó mo fẹ́ pé tòótọ́ lọ́wọ́ ọba tó bá tún ìlúgbẹ́ náà kó ṣe bí ó yẹ kó tòótọ́ lọ́wọ́ Alhamdulillah والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أرسل وضال. أمرنا من كنت تبايعه. كني قبل كني قبل ما وصل. إنذام قبل ما إنذام تجوا النوى. أقوله قد أصلح من تزكى. قد أصلح من آه، قد أصلح من زكاها وقد خاب من دساها. وقال أمة أمة لو أمة أمة تسجل لي ọ́n mà jèrè o ọ̀dẹ̀ afúláhà máa ń zaka ẹni tó bá fọ ẹ̀mí ara rẹ̀ mọ́ wọ́n kọ́ rẹ̀ kọ́ ọba máa ń lọ sáà ó lè mọ̀ sùkú ẹni tó fi ẹni tó bẹ̀ sí ẹ̀mí ara rẹ̀ tó ní pé ẹnu bàtí àwọn ọ̀rọ̀ náà kú yìí kò sí ní torí kò náwó ní nǹkan kan kábíyà kò wá níwá amòfin ọmọ fìfìẹ́ ká mú àwọn tó wà káàrù wa amòfin fìfìẹ́ pé á ah, olóògbé ọlọ́run bá àtàrù mi ò ní ọjọ́ níwọ̀lẹ́ ìwádìí ní ìrìnàjámá tó pé àwọn ọmọ ọmọdáná pẹ̀lú wípé a ti bẹ̀rẹ̀ kùránì ni àwọn tọ́lá wọ́n ní mọ́tọ́ntọ́ nípa wọn nípa ìbẹ̀ ọlọ́wọ́ bá wọn nípa bá àtàwọn akọ sí àwẹ̀ wọ́n ní kọ́lọ̀ títàtà aṣòwò ẹ̀rìn so ní pé tó bá ti ń di bí oṣù mẹ́fà kí ramadana tó dé báyìí ó ti máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá wò tọ́lọ́wọ́ dákọ̀ wò á yìnbà lébọ̀ ọ̀hún ṣàrọ̀ ramadan tó tọ́lọ́wọ́ bá kó jẹ́ kí àwọn tí ó yẹ pé kí ramadana kó bá wọn láyé oṣù mẹ́fà sí ramadana ó ti máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ramadana ní bọ̀ wáyìí tó ọlọ́wọ́ lákùjọ bọ́ wa láyàtọ̀ láfíà lọ́jọ́ bá rọ̀ láfíà yáká bí ìyẹn ọlọ́wọ́ bá wa ستة أشهر أن يتقبله أن يتقبلها أن يتقبله مني أن يتقبله مني قلت ما أبدو سنفة تلين مرمتها أبدا يسنن قلت ما أبدو سنفة مين wọ́n tó máa fẹ́ fún ìgbẹ́lọ́ ọ̀dọ́kọ́lọ́ lọ́kùn ẹ̀ lọ́kùn àwọn ìtúbà rẹ̀ sáàgbà ẹ̀mítàgbà lọ́wọ́ ìtàgbà lọ́wọ́ torí àwọn ọmọ oríṣiríṣi oore tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ́ lọ́wọ́ ní gbogbo orúkọ kan olóhùn ní àwọn ìtàkọ́ ìpínlẹ̀ náà ọlọ́gbọ́n láwọn tó wọn máa ń yọ ọkùnrin náà wọ́n pè lọ́rùn wọn tọ́wọ́n sọ wọn dẹ̀mẹ́lá bí ẹlòmí tó kọ́ ti ká dára ipe iná ní ọwọ́ tẹ̀tẹ̀lẹ̀ wọ́n tara àwọn iṣẹ́ olóore wọn lánàá àwọn wàhálà ìfarabọlẹ̀ fọ́lọ́wọ́n ọba ìgbàwẹ̀ lọ́sàn-án ìṣó ojú ni ìṣó abẹ́ ni ìṣó ẹnu ìfidodo pánítọ́tọ́ láwọn ọba ìfáwọn yẹn ló ń jẹ so ìdílélógún ìdánábírà ọlọ́ọ̀fẹ́ ìjọba ìjọ náà wọ́n ti wá yọ gàgà àwọn ọ̀jàgà àwọn wọ́n yọ ìdàgá tọwọ́ tẹ́tẹ̀ wọ́n yọ ọkọ̀ yẹn wọ́n yọ ọkọ̀ lọ́wọ́ yà yọ wà lọ́mọ́ra bí bẹ́ẹ̀ tí ó tẹ̀ lẹ́sẹ̀ nǹkan náà wọ́n pẹ́ ká láǹfààní báyìí ká mọ̀ bẹ̀rẹ̀ ọmọ bàtàn tààlà ó ní ká gbé ká mìíràn kó balẹ̀ nínú àwọn iṣẹ́ olóore ثم من رمضان من كان تكنيكية متى الإفطار ومصاب يعني ينجي أنا محمد صلى الله عليه وسلم عنده يوم يكون إنسان سنة ينجي tó ń ṣe aláwẹ̀ lẹ́nu tó gbogbo àwọn aláìkà bẹ ń sì kìlú tó wọ́n tó bá ti tó wọ́n jẹun tán ńláwọ̀ àdúrà tí wọ́n sì fọ́ pé á àwọn aláìkà ó ní àwọn tó jẹ́ ndé àwọn ẹni eré akàlàfọ̀ àmì fún mi àbọ̀wọ̀ àwọn ẹni eré wọ́n ti kìlú wọ́n jẹ oúnjẹ yín àwọn ẹni eré وصلت عليكم الملائكة الملائكة بẹ̀rẹ̀ sí ní sàdúrà fún yín nípa yóò ní ẹ̀tọ́ sí àdúrà àwọn ẹni àwọn màláíkà náà máa sàádọ́ fún ìyàn lórí bó ti kọ́ máa kẹ́yàn náà fi ìfẹ́ yìí pé èmi ló ti kí ni ò ń fi àwọn ẹ̀lẹ́nu gbogbo àwọn nǹkan wọ̀nyí mẹ́rin bá ti kù sí ẹ̀rẹ̀ nǹkan bó ti kọ́ kéré ma ó pọ̀ náà ni ó bá dọ́dọ̀ nínú ládá àwọn tó gẹ́gẹ́ ẹ̀tọ́ pẹ̀lú jẹ̀yẹ̀ rẹ̀. a kama àtàkọ̀ alìkẹ̀rẹ̀ dáadáa gbogbo káàkiri máa ká ọ̀tọ̀ bá ní ká gbọ́kẹ́wé tàbí kéwú kọ́nà bá yẹ pé díẹ̀ díẹ̀ náà ní àwọn ìtumọ̀ tọ́lọ̀ ní kó yé wa ká máa kà pẹ̀lú pé ẹ̀tàdá pẹ́pẹ́ látara oṣù ọgbọ́nà wọn bí láì fún tààrà ìní èrò ń bá wọn dáadáa tọ́wọ́n bàbá ọba ìtọ́lá àwọn ọmọ wọ́pẹ́ àà ah, ah, pẹ̀lú ògbọ́lọ́wọ́n bá àà ah, abúrúfún fi bàrẹ̀ yìí àà ọdún mo fi ṣe kò áyì àà pẹ̀lú ògbọ́lọ́wọ́n bá àà yẹn bọ́lọ́wọ́n bá dáadáa bẹ́ẹ̀ yàwó náà ṣe bọ̀lọ̀ rí káwọn náà ṣe sálámà pé pẹ̀lú òdiwọ̀n tí mo ṣe yìí tí mo fi súnmọ́ lọ́wọ́ bá yìí mo ṣe dápẹ́ mi ṣe tún ṣe ń páyọ̀ lọ́wọ́ bá ń bẹ́ẹ̀ ah mo mọ̀ pé ah, ah ọlọ́run ní já mi kulẹ̀ ó fi àjẹ́mì náà ó fi tàbí lọ́rẹ̀ so gbogbo kí ni yìí abúlọ̀ sí kí ni abúlọ̀ di gbogbo lè báwú lẹ́nu àwọn kan Abubakar bin Ayyash báyẹ̀ ń sọ fọ́mà rẹ̀ wípé àá ma mi ìjú rò pé ọlọ́run bá lè kẹ́ọ́lá yóò láàrẹ ìjú bàbá rẹ̀ ṣe fún ogójì ọdún tí máa fi ń kápárí kùránì ní gbogbo orí ọkà pé sí pé ogójì ọdún ọkọ̀ pẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ tó tó o fi kàlùfà ṣe wọ́n pé tọ́tọ́ àdúgbò wá fẹ́ kúmọ̀ tó mọ̀ pé tó o kú gbogbo àti tó fi kàlùfà ń kẹ̀lú gbogbo jọ ní omi fi kàlùfà ní ìjọ kọ́lọ́wọ́ bá ara láre èsì náà ti kọ́lọ́wọ́ ṣe kí ni o ò ní ara láre ó mọ̀ tó wá ti lè ṣe dédé pẹ̀lú ìtẹ̀lé àti ọlọ́wọ́ bá ọlọ́run iná lọ aláyòdé ẹ̀wọ̀ ajẹ́wọ́n mọ́sílì ọlọ́run gbogbo ẹni bá ti ń sin àwọn ọlọ́run ọba bí bàtí máa ń yà àwọn ọlọ́run ọba yìí bí bàtí máa ń wù ọba yìí ọlọ́run ò ní ọlọ́run ò ní lára dáadáa olùkọ́ máa ọlọ́run ò ní ọ̀la rẹ̀ ọlọ́run ò ní fẹ́ yọkù fẹ́ fayó lápò àti ká gbìyànjú ká máa pèsè kalẹ̀ pé ká tọ́jú ẹ̀mí wa ká pèsè pé ẹ̀mí wa dẹ̀ ká wo oúnjẹ aláàrí káfí sínú ká wọ́n náà aláàrí káfí sínú tòótọ́ pé kí ni gbogbo àwọn tó jẹ́ kí sábà bí sọ́ọ̀mọ́ tó ń gba àdúrà ní àwọn àjọkọ̀ kẹnu ara ẹ̀yẹ òun náà ní pé kọ́lẹ́ kó jẹ tó yẹn bá ń jẹ kó jọ jẹ aláàrí ìkànnì náà àwọn àdìsí bẹ́ẹ̀ fún àwọn àbúrò àti pé ó ní báàkù nínú díẹ̀ wọ́n náà fọ́ àwọn sábìnà àbẹ̀wọ̀ kọ́ọ̀sì رضي الله تعالى عنه كان قبل محمد صلى الله عليه وسلم ولا أبا النبي ذكر ادعو الله لي أن يجعلني مستجاب الدعوة نقبل بلغة kó tẹ̀ sí ní sínú àwọn tẹ́kọ́ ọlọ́run ọmọ ọmọ tí ń bẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run ọmọ bàbá wọn tọba tí ń sọ láyé tìmọ̀ rí bẹ́ẹ̀ tọ́rọ wọn fún wọn ní bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àní Muhammad sallallahu alaihi wasallam pé atib atib matamek tẹ́kọ̀ mọ́ sọ̀dá bàbá ó ní ipò oúnjẹ tó máa jẹ sínú rẹ̀ yóò já láàrin

عندما رسول الله ولي قويه قربان بركوها وطعم بيصلتي أمره اللهم أرنا حقا حقا وسكل اتباعه وأرنا باطلا باطلا وسكل اجتنابه اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر الاعداء أعداء الدين وانصر المجاهدين في كل مكان الذين يسعون إلى إليك المعاتك يا رب العالمين اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قوة أعين اجعلنا للمتقين إماما قم إلى صلاتكم يرحمكم الله